fò bàgẹ̀bàgẹ̀ ní Lizzy ní ní Bukky mo máa gé ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ mo máa gé ẹ yẹ ó ní dá fún kó ẹni tí ó lè sọ̀rọ̀ ẹ ẹsẹ̀ àbíkú tún sọ ó ní èmi fẹ́ dá sọ̀rọ̀ yẹn viewers kìíní ṣé mi mọ̀ kún fún wọn èmi kọ́ mo kọ́kọ́ ń ṣe ń tẹ́lẹ̀ ni ta ló kọ́kọ́ ṣe analysis tó wọ millions tó share. ṣe ẹ̀ nígbà mo ní got drug pé kì í ṣe ìtì mi lóhùn ó ní mo fẹ́ ṣe nítorí fíwáàsì kí dé tí ìní ṣe nítorí fíwáàsì olórí burúkú ọmọ òṣì oníkọ́bù ẹ̀bù kí dé tí ìní ṣe nítorí fíwáàsì ó yá wèrè ni ìtàn pé lágbàlagbà ni èmi ò tètè ń dá sọ̀rọ̀ gbà yẹn mo kàn ń observe gbogbo yín ṣe ń ṣe pé definitely ẹ mọ̀ pé mo máa wá nà ẹ mọ̀ pé mo ṣe ṣe ń gbà genesis ẹ mọ̀ pé mo máa wá because akọ̀ǹgbọ́n ni Elégùṣì dówó mi olórí burúkú gbogbo yẹn tẹ́ ní pé dówó mi bẹ́ẹ̀ bá bímọ láyé ọmọ yìí ò ní kó kan lórí ilé alàyè àfi tẹ́ bá gbé evidence ibi tó ti dórí every time tí ma wò yín bá sọ pé ah, àṣírí ti tú o a ti mọ ọbẹ̀ Elégùṣì mo ẹ wá ń waste time mi wìdí ó pẹ́ máa gbé evidence jáde torí pé àwọn Sam Larry wọ́n fẹ́ change content wọ́n fẹ́ dàlé ọba ìlú rí bí mo ti sọ fún yín ebi ò gé ọba o gbàtí ẹ̀kọ́ mo fẹ́ fọ́ gbogbo yìí bébí ìṣe tẹ́ bá pọ̀ lórí èèyàn ẹni tí ìṣọba gan kó jẹ́ ordinary speaker ẹni tí gbàtí irúfọ́ sábẹ̀tẹ̀ pọ̀ lórí ẹ̀ bẹ́yẹn bá pọ̀ lórí èèyàn mo máa ń jáde láti defend wọn mo prefer kẹ́ ẹ kọjú sí mi kẹ́ ẹ búlì èmi ju kẹ́ ẹ búlì wọn lọ torí mi ti dàgbà. àmọ́ tí wọ́n fún yín lówó tẹ̀kàn wòye pé Sam Larry ẹ kọ́ sílẹ̀ kọdún ìtó parí sẹ́yìn ṣiṣẹ́ ṣiṣẹ́ tó mú kí ewúrẹ́ kó bá yẹ ẹ̀sùn Sam Larry Naira Marley ẹ̀yin lẹ kó kìkìnì tẹ̀bẹ̀rẹ̀ tí ń sanwó pé kọ́ ọba ọba yìí ní ọba tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ tí ò rí wọn òbó ọmọ ìrí wùmí tí ò rí kankan ẹ bẹ̀rẹ̀ sí ṣépè fún láàrin èpè ṣẹ́ fún ọ ẹgbà kẹjẹ. àwọn olójú mi lánàá kí ló dé ṣógun láyé ni ṣógun láyé ni ká ní ọba yìí ti ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan wọ́n ní wọ́n mú yàn kírímínà gbàrà tí Sam Larry kú ẹ̀ tí iná Mohbad kú wọ́n wá ń pariwo ńgbà pé ọba Elégùṣì àbúrò rẹ̀ ọba jẹ́rìí kì í ṣàbúrò òun àwọn òòtàn ipò ń bá òun ṣiṣẹ́ létí òkun àjà ni ó máa ń dá tíkẹ́ẹ̀tì ni ṣé yẹn ló fi dáràn lọ́wọ́ yín òfò lẹ máa ṣe Sam Larry àti Lam Larry ikú ni ó gbaṣọ lọ́rùn yín àní ògo yín ó wọlẹ̀ àti gbogbo àwọn tẹ́ fún lówó pátá who dey scare you èmi ẹ mọ gbàtẹ tí wá fi ikú tọ́ mi wò nínú ilé mi ẹ mọ gbàtẹ tí wá fún mi nílé tẹ́ gún mi lọ́bẹ ìkan nínú ẹni. Elégùṣì ẹlẹ́sìn. ní tí ò ṣe. Saheed Elégùṣì ẹlẹ́sìn of our time ọba ẹlẹ́sìn Saheed Elégùṣì ọba ẹlẹ́sìn of our time sórí bó ṣe ń ṣẹ̀sìn láìṣẹ̀. Saheed Elegushi sórí bó ṣe ń ṣẹ̀sìn ó ń ṣẹ̀sìn àgbáyé ẹjọ́ ẹ lọ́rọ̀ Elegushi lóye ẹjọ́ ta ló fi Elegushi ṣọba ta ló gbé sí ọba ẹ lọ bá wa rọ Elegushi lọ́ba tó ló máa ṣẹ̀wọ̀n. iṣẹ́ àwọn sani ari nìyẹn o. Saheed wàá ṣẹ̀wọ̀n. Saheed wàá ṣẹ̀wọ̀n wàá fi aṣọ pépé rò pọ̀ bá.

ó lọ fi ẹ̀mí Liam ẹ ó lọ fẹ̀mí Mohbad ó lọ fi rọ́pò Liam ọmọ oṣù márùn-ún. mo sọrí o fẹ́ gbé kẹrí àwa dẹ́sì jẹ́ iye o dísẹ́ńdọ̀f ló ń gbé. irú ẹ̀yin tẹ máa ń desperate tẹ máa ń fọmọ ṣoògùn owó lélẹ̀ irú ẹ̀yin tẹ máa ń fọmọ ṣoògùn owó torí pé desperate ó lọ fi ẹ̀mí Mohbad ó lọ fi rọ́pò ọmọ five months. Eh? Elégùṣì ó máa ṣẹ̀sìn Awórò. Àjàbí. Máa ṣẹ̀sìn lórí Buruku Tó bá dọ́mọ̀ bá ọmọ ìdí. Elégùṣì Saheed wàá ṣe orí burúkú mọ́ orí burúkú. Elégùṣì Saheed wàá ṣe orí burúkutù mọ́ orí burúkú. Ẹ wá lẹ́yìn ọmọ Yorùbá ń mo ń bọ́ ọmọ wá fóònù. fi ẹ̀mí mo. Ẹ̀sọ́ ọmọ ológo bámbàm. Ó kó lọ fi rọ́pò ṣàṣàǹgẹ̀lẹ̀ tí Wùmí gbé dání. ṣé ń gbọ́ ẹ̀jẹ̀ lẹ́yìn ọmọ Yorùbá ń bínú. Elégùṣì sórí gbogbo àwọn market tó kó sórí TikTok sórí wípé gbogbo wọn ti ṣẹ̀ sí gbogbo yẹn ti jọ ṣẹ̀ sí pọ̀ nítorí wípé ẹ̀sìn ẹ̀ ti yọ ẹ̀sìn ẹ̀ international ẹ̀sìn ẹ̀sìn gbangba ló ṣe Elégùṣì ṣó ti rí ẹ̀sìn gbangba báyìí gbangba làkàṣà òun ní ẹ̀sìn tó ń ṣe nìyẹn sórí wọn ti ọmọdé ti ń fi ẹ́ pa àgbà ti ń fi ẹ́ pa Sam Larry gangan ṣì máa wá fi ẹ́ pa. ṣé ń gbọ́ mo fẹ́ kẹ́ gbọ́ bẹ̀ yẹn o. Sam tó jẹ́ ẹ̀jẹ̀ ó sì máa ẹlẹ́tùtẹ̀jọ jẹ́ ó sì máa wá fi ẹ́ ṣẹ̀ sí. ẹjọ́ èyí tèmi kí lẹ gbọ́ ẹ má ṣàbòsí. ọba lòun ò bá Sam Larry tán àwọn agent tó ń ṣiṣẹ́ fún Sam ó ní Sam tó jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀yin ọmọ yorùbá ẹ wá lọ́mọ ẹ̀yin ọmọ yorùbá ń bínú defend ọba kí defend ọba kí so tẹ́ ẹ̀ sọ ọpọlọ iṣẹ́ ọpọlọ kalẹ̀ bí mo ṣe ṣe ọpọlọ ẹ wà nígbà tí wọ́n ní tí gbogbo èèyàn ń pariwo tó ń ṣépè táwọn Samson Larry tó ń sákò tó ń sá káàkiri tó ń sá pamọ́ kó tó gbé wọn ọba ìjáde pé òun ò bá tàn kí tẹ́ ẹ̀rọ ọpọlọ yín èmi rẹ̀ rò pé lè mo máa jáde tì yín èmi nìwọ àbíkú wá fúlọ́ṣọ̀ yìí pé ọba kan lọ ṣe disclaimer o ebi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ kò ní dá fún yàrá ìyá àtàwọn ọmọ ẹ̀ èmi nìwọ máa sọ pé ṣé ọba ló ní péèjì mi ṣé ọba ló lẹ́nu mi nígbà tí ọ̀gàgà gbé mi lọ sí kóòtù tó ní dákẹ́ ṣé mo dákẹ́ ó yá tètè lọ mú ẹnu mi kán lọ tì í kò ní dáa fún ẹ o ò ní ṣe àṣeyọrí UK máa ní ẹ lára wọn máa dìpọ́tì ẹ máa lo ẹ̀wọ̀n orí yín burú ni èmi ni wọ́n ń halẹ̀ mọ́ Káyọ̀dé èmi ẹ gbọ́ bẹ̀ yẹn o ó ní ó ní Sam Larry náà ṣì máa ṣe ṣó ṣé ẹ ti ń dé ẹ̀yin èèyàn ṣé ẹ ti ń dé ṣé ẹ ti ń dé. ẹ̀sìn international ẹ̀sìn ni ẹ̀sìn gbangba ló ń ṣe Elégùṣì ṣó ti rí i ẹ̀sìn gbangba báyìí gbangba làtàṣà òun ni ẹ̀sìn tó ń ṣe nìyẹn sórí wọn ti ọmọdé ti fi ẹ́ pa àgbà ti fi ẹ́ pa Sam Larry gangan sì máa wá fi ẹ́ pa. ṣé ń gbọ́. Sam Larry tó jẹ́ ẹ̀jẹ̀ ó sì máa ẹlẹ́tùtẹ̀jọ jẹ́ ó sì máa wá fi ẹ́ ṣẹ̀ sí. ẹlẹ́tùtọ̀jọ jẹ́. sórí wípé Naira Marley gan ti fi ẹ́ ṣẹ̀ sí. ṣé ẹ ti rí àwọn tó ń sọ́ọ̀sì rúbọ̀ yẹn. ẹni bàbá bébì Elégùṣì ni bàbá bébì Saheed ni bàbá bébì olórí burúkú má ṣàǹfààní ni bàbá bébì. ṣé ẹ rí i tí gbogbo tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn búkì àwọn the people that are paying them they are the malians they are the people that is sponsoring them mo sọ nǹkan kan fún yín ní last year mo ní they are manipulating everyone mi ṣe kọ́kọ́ dá sí iṣẹ́ yẹn mo ní it's a paid job by millions, so that you people will forget the voice notes that first released initially báwọn Sam Larry fẹ́ pa ohun tí bọ̀bọ̀ yẹn sọ tó tún kọ lórin it's a tactic it's a gimmick which I know my child today with people with some people with senses they will sit down and reason with me ṣùgbọ́n ó ní Sam Larry sì máa ṣe chaati fún ẹ ó ní Naira Marley sì máa ṣe chaati fún Elégùṣì ó ní ẹ̀jẹ̀ rẹ that mean pé torí pé ọba sọ pé kì í ṣẹ́gẹ̀ òun ṣe pé wọ́n kàn mọ̀ mọ̀ búlì ọba yìí ni ẹ wá lẹ́yìn ọmọ Yorùbá ẹ ń bínú lọ́wọ́ inú yẹn ló máa bí yín pa òkè òkè yóò wòlú yìí inú yẹn máa bí yín nǹkan rere á yín who jẹ́lọ́sì ló ń ṣe yín ẹni wà tó yẹ pé mi ni wọ́n gbé wá fún sẹ́yìn jẹ́ bí àgbà blọ́gà ni ta ló mọ̀ yín fọ ìfòfòfò gbóyè lẹ́yìn àdíjẹ níbi ìgbé tó bá tiẹ̀ wá gbé fún yẹ̀wọ́ tó níṣẹ́kì náà ti ti kú ó lọ ṣèdí ó yẹ kán ààrẹ sọmọ èlé kọ. Saheed olórí burúkú má ṣàǹfààní òun ni bàbá bébì bàbá bébì challenge là ń ṣe lọ́wọ́ ta ni bàbá baby challenge òun là ń ṣe lọ́wọ́ Saheed Elegushi ó ti ṣẹ̀sìn Awórò ó ti ṣẹ̀sìn ìta gbangba ṣó ti rí ìta gbangba ló ti jẹ́ ṣẹ̀sìn ó máa ṣẹ̀sìn ni. ẹ má jẹ́ kó kọ́ mi o. Hmm, ẹ̀sìn ẹ sórí àṣírí ẹ ti tú kó tó bò àṣírí ẹ tó ti tú kò ní kò mọ́ nílé ayé Elegushi kó lọ fi ẹ̀mí ọmọ twenty six years ó lọ fi rọ́pò ọmọ five months ṣòro pé ọmọ five months yẹn máa gbé láyé ó lè fọ́ ọmọ yẹn o. Ah. I need her address. She's living in Germany. To send off. O lè wo, o ní wo ọmọ yẹn yìí. Ọmọ yẹn ò lè yè lọ́wọ́ ẹ̀. Elégùsì, ṣé o mọ̀ pé ẹ̀kí lọ́kùnrin ní ìran yín? ni ó ti dohun èèwọ̀. Ẹ ọkùnrin alákọ̀ọ́kọ́ tó o ní ibo ló wà lẹ́yìn ó ti wà ní ká ilẹ̀ mi ò fi yọ ẹ́ nípa tọmọ yẹn mi ò fi yọ ẹ́ ṣùgbọ́n torí wípé o ti wá pa ọmọ kékeré o ti pa o ti pa ọmọ twenty six years o fi rọ́pò ọmọ five months ah Elégùṣì o ò ní gbọ́ pamọ́. ẹ̀ẹ́ lórí tí ò mọ́wọ́ ọkùnrin kankan bí mọ́tò onírẹ́ tó máa rọ́pò ẹ̀ ìwọ́n wáyé rọ́pò ó wá pa ọmọ ológo ọlọ́mọ ológo pàdánù ó ń wá adé torí adé rọ́pò ọmọ yìí ò lè rọ́pò ẹ̀ ó ò lè rí adé rọ́pò gàràmù sọ fún ẹ ọmọ yẹn kó máa ṣán ó máa fò ṣánlẹ̀kùn lójú ẹ̀yìn yes Wùmí gan sọ bẹ́ẹ̀ Wùmí ní pé ó máa fò ṣánlẹ̀ ó máa kú bótẹ̀ ti ṣe máa ṣe rí o ò lè rọ́mọ yẹn wò o lè rí wò ìwọ ìwọ lórí ìwọ ló ń da nàìjíríà láàmú ẹ̀yin òun ṣàdájọ́ ẹ fi ṣẹlẹ̀ fún kọọtù. tí wọn tó gbé e síbẹ̀ gan òun gan ti ṣòfò òun gan ti ṣẹ̀ṣẹ̀ ó ti ṣàdánù. Ah, ó tó bú Tinubu ni. Tinubu tó gbé e síbẹ̀ ó gbé e síbẹ̀ kó wá pa Mohbad ọmọ ológun ẹ ti jọ ṣẹ̀sìn ìwọ àti Tinubu tó gbé e síbẹ̀ ẹ ti jọ báwo lè ṣe máa máa ṣe fi olórí burúkú jọba ẹni tí ò lè tó lé tí ò lè tòlú tí ò lè tí ò lè ò ní ṣoríire. ẹ bá mi send address sínú inbox. Elégùṣì ó máa pẹ́ ibi gangan máa kọ́kọ́ yọjú sí. olóòní ò ní ṣoríire sẹ́ bẹ́ẹ̀ ni mo sọ ẹ bá mi ṣe fídíò ẹ jẹ́ kó dọ́dọ̀ Elégùṣì ẹlẹ́gùsí alátarodo oníwóróbo olòṣì olórí burúkú oko eléwédú ò ní jèrè ayé ẹ ọmọ yẹn máa fòṣánlẹ̀ lójú ẹ ni ò ní jèrè ẹ gbogbo àwọn tí wọ́n bá sọ pé mò ń ṣépè fọmọ èpè máa pa gbogbo ọmọ yín ọmọ ológo yín máa fòṣánlẹ̀ ó máa kú gbogbo àwọn ìyá ọlọ́jà tó kó síta wípé kí wọ́n máa ṣépè fún wa máa bú wa torí pé à ń gbé ọmọ ọmọ láǹgì jí sí ìgbésẹ̀ tó ti torí ẹ̀ pa Mohbad ọmọ yín máa kú ni gbogbo ẹ̀yin tẹ́ bá ń kàn dẹ́mu fídíò tí mo ṣe ọmọ yín máa kú sọ́nà ó máa kú wọ́n máa fi ọmọ yín rọ́pò wọ́n máa fi ẹ̀mí ọmọ yín rọ́pò ọmọ wọ́n fi ẹ̀mí ọmọ yín wá fi rọ́pò ọmọ yín máa fò sọ́nà ó máa kú bó dẹ̀ ti ṣe máa ṣe rí ni ẹ bá mi pín fídíò yìí ẹlẹ́gùsí eléwédú gbúdọ̀ rí fídíò yìí ò ní jèrè olóṣì. ṣe rí gbogbo owó tí wọ́n fún yín yẹn máa fi rojọ́ tán ni èmi wà lẹ́yìn yín ẹni tó bá mọ àdírẹ́sì gẹ́yì mo fẹ́ kẹ́ jù sí mi ìyẹn ní kọ́kọ́ ẹ tó gbọ́n tó wí ní. Elégùṣì ó máa gbọ́ gbà ọ́ lórí ẹ̀ láìpẹ́ ó máa gbọ́ gbà ọ́ lórí ẹ̀ láìpẹ́ Elégùṣì nítorí pé o ti pa ọmọ ológo o ti rán ọmọ ológo lọ sí ọ̀run àrèmábọ̀. kéèyàn tó wà kí ìsèyàn péyàn pààyàn ọkàn ẹ ò tún balẹ̀ mọ́ nílé ayé ọlọ́run ti withdraw ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ti withdraw ẹ̀ Saheed Elegushi gbogbo àwọn tí wọ́n ń bú mi lánàá dà nípa ẹ nítorí ọ̀rọ̀ ẹ gbogbo àwọn tí wọ́n ń bú mi lánàá dà mo wọ ẹ̀yìn báyìí mi ò rí wọn. sẹ́yìn ọmọ yorùbá tẹ́lẹ̀ ń bínú pẹ́ sábọ́dù dá sí sẹ́yìn bọ́ ẹ̀yìn gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ní kó pọ́npọ́n bá ẹ lórí wọ́n ti ń sọ òkò burúkú òkò àṣetánì wọ́n ti ń sọ́lù ẹ̀ lórí nítorí pé olórí burúkú má ṣàǹfààní ni ẹ Saheed Elegushi ọmọ àlè inú Elegushi ọmọ àlè tí wọ́n wá fi jọba láàfin Saheed Elegushi ìwọ pa ọmọ ológo ọmọ ológo wo ló wà nínú ilé ọmọ ológo wo nìwọ lè fi okó ẹ bí ọmọ ológo wo ló lè jáde nínú àtọ̀ ẹ Elégùṣì Elégùṣì hmm. ó pa ọmọ ológo ibi tí mo ní wéé gbé yìí gan mo lọ kóòtù nílùú ẹyọ ẹfigá yẹn àmì mo ti lọ́wọ́ sọ̀rọ̀ ẹ tí ayé bá ń jẹ ayé tí ọlọ́run bá sì wà ní orí ìtẹ́ sórí gbogbo nǹkan tó fi ń jẹ́ Elégùṣì gbogbo nǹkan tó fi ń jẹ́ Saheed tí wọ́n pè é ọlọ́run máa gbà á lọ́wọ́ ẹ̀ hmm. ọlọ́run ṣetán àti dìtrone spiritually and physically ọlọ́run ṣetán àti gba gbogbo àǹfààní gbogbo nǹkan tẹ́pọ̀ lè máa fi ní àlàáfíà ọlọ́run ṣetán àti gbà lọ́wọ́ ẹ̀sìn. evidence kò tó wù mí dá. Elégùṣì àwọn tó kó jáde àwọn tí wọ́n solicite fún lórí social media. kò ní dá fún samdadi mi bẹ́ẹ̀ rí mi dá. wọ́n ní pé ọpọlọ àwọn ọpọlọ tí ò tó nǹkan wọ́n ń ṣẹ́gìrì ṣe lára ṣé àwa náà ni ọpọlọ tí ò tó nǹkan tí wọ́n ń ṣẹ́gìrì ṣe lára kò ní dáa fún ẹ kò ní dáa fún gbogbo àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ní wọ́n ń jà fún apààyàn kò ní dáa fún wọn kò ní yẹ wọn ó máa yẹlẹ̀ fún wọn ni ṣé àwa ni ọ̀pọ̀lọ́ tó ń ṣẹ́gìrì sí ẹ lára Elégùṣì ta ni ẹ kí ló já mọ́ kí ló jẹ́ torí pé o ti ní agbára ayé àgbẹ̀ o ti rò wípé àlàáfíà ẹ ó máa wà permanent torí pé o ti ní agbára ayé o ti bìlíìfì pé o ti ní ohun gbogbo tán irọ́ o ní ohun gbogbo tán pọlítíkù agbára ni wọ́n fún ẹ̀ even ọba tó lò jẹ kò ń ṣe àwọn tí kò ń ṣe ìwọ ni the right person tó yẹ kí wọ́n gbé sí kò ń ṣe ìwọ ni the right person torí pé agbára ayé tó bìlíìfì pé o depend on o dẹ̀ mọ̀yàn lókè ọmọ Tinubu àwọn tí wọ́n mọ̀yàn lánàá dà Babangida dà lẹ́ni kò máa ó máa wọ bàtà ńlẹ̀ kò máa lè wọ bàtà mọ́ ó máa lágbára nígbà kan bọ̀ nígbà tí ìjìyà ọlọ́run dé bá ń kọ́ ó ń wọ bàtà ńlẹ̀ kò máa lè wọ mọ́. tí olóṣèlú ní kì í ṣe pé kò fẹ́ wọ bàtà ṣùgbọ́n tìtorí pé àwọn orí tútù gbígbẹ tó ti pa àwọn yẹn ló máa ń fìyà jẹ. Babangida máa ń kú kó tó kú sí i tìtorí ìyẹn Ọlọ́run make wípé kò tètè kú ẹ̀sìn ẹ̀jọ́ ó jáde bó ti ṣe máa ṣe rí fún ẹnìyẹn Saheed bó ti ṣe máa ṣe rí fún ẹnìyẹn Elégùṣì ó pa Mohbad ó pa lápasáyé ẹ mú evidence yẹn náà jáde tó bá yá ó tún pa ó tún pa ó tún tu ó pa pa tún pa. àlẹ́ mi ń bọ̀ ní send off ó tún wà nínú sàárẹ̀ ó tún mẹ́ṣọ̀ ó tún sọ fún wọn wípé kí wọ́n kan ọrùn ẹ̀ kí wọ́n fún ẹ ní assurance pé ó ti kú wọ́n wá pa dàrọ́ṣà tẹ gbéṣẹ́ fún dàrọ́ṣà mẹ́ṣọ̀ pé òun bu yẹ̀pẹ̀lẹ́ lórí dàrọ́ṣà tún squeeze orí ẹ̀ jáde kúrò nínú crowd dàrọ́ṣà tún take video tún ya video ya fọ́tò ó send ẹ̀ sí ẹ Elégùṣì. Ah! Elégùṣì. àyà yín wá já ńgbà tí mo já sí i àyà yìí ń já ni kí ló dé tó fi ṣe báyìí àbọ̀káyé yìí ti bàjẹ́ lẹ́sẹ̀ ń jáde. gbogbo àwọn tí wọ́n jáde tí wọ́n ń jà fún eléyìí àwọn ọ̀dààmú wá wọn mi ò máa rí wọn mọ́. bẹ́ẹ̀ ni ò lè rí èmi náà. mo wá wọn mi ò rí wọn mọ́ wọ́n mà ti lọ wọ́n mà ti pòórá bí so Elégùṣì yọ yọ ìyàwó ẹ̀ gan mà ti kúrò mà ti kúrò lé fún ẹ kó ìyàwó ẹ̀ ò mà fẹ́ kó o fìrònú pa òun. Elégùṣì Alábọ̀dé ìwọ ló pa Mohbad àṣírí ẹ̀ dẹ̀ ti tú sórí àṣírí ẹ̀ tó tu. kò mà ní bòmọ́ nílé ayé sórí ẹ̀jẹ̀ Mohbad tí Wùmí tó ta sínú ilé yẹn ẹ̀jẹ̀ yẹn máa ẹ̀jẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá ṣe ti gbọ́ ẹni kí ló ẹ ti mọ̀ pé tẹ́sàbọ̀dù bá dá sí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ máa dàrú ẹ ti mọ̀ pé àgbà blọ́gà ìyálàyà blọ́gà ẹ ti sá kolobá kolobá tí Mówùmí bá tẹ̀ wá gbé ọmọ àlè sí ilé ó ní ó máa kú ẹ ń bá ládírẹ́sì kẹ́ Dusseldorf ló ń gbé bẹ́ẹ̀ bá dẹ̀ ládírẹ́sì ẹ̀ kábíyèsí ibi tí owó níná ti wá ẹ jẹ́ kí n sọ fún yín èmi á lọ Dusseldorf solicitor máa ní interpreter wọ́n máa ní interpreter ìgbà lọ bá yín fáìlì kéèsì ṣe rí máàpù bí tó ti ṣe kíní ìrẹ́gbẹ̀ẹ́ títì àdúgbò yẹn gangan ni mo máa láǹdì sí ọlọ́pàá ní id card everybody tó wà ní ìlú <laughs> o ò ní ṣe léègbé o àní mo dá sí ẹ wá ń sá kábàkàbà ẹ wá ní gbogbo Yorùbá ń bínú o ẹ sábọ́dọ̀ ògbò dáadáa mọ́tò ni ó pa yẹn rárìn àrìn rà ẹ jáde ẹ ní wọlé àwọn wẹ́ndẹ́wọ́ lẹ̀ ń dẹ́rùbà ẹ ẹ̀yàn wo àwọn wo lẹ̀ ń dẹ́rùbà kéèsì ọ̀jàjà tẹ̀ ń sọ ẹgbà kẹgẹ́ kẹwò bóyá papọ̀ ètò sí ọ̀jàjà ṣìṣe lọ́dún yìí ni ṣé ó papọ̀ tó purọ́ mọ́. Hmm. ẹ ní wò tán. wọ́n bá mi. bẹ́ẹ̀ wọ́n bá yín ra ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n bá yín ra ilẹ̀ sí ẹyí fẹ̀ àwọn rẹ̀ bá yín ṣiṣẹ́ ilé yẹn lọ. mo ní àwọn ní ẹni mímọ̀ àwọn ní so kò sí wàhálà torí mi ò ní gba owó olówó sátán àti mi bẹ́ẹ̀. ṣé mọ̀ pé àti owó àti ilẹ̀ àti ilé àti business kò sí ètí mo rí àwọn ọ̀fẹ́ dá padà. aláwọ̀ akẹ́bàrọ̀ níbo lóko yín wà ẹ ní ọkọ sí nàìjíríà ṣàbẹ́ ẹ̀ ní èèyàn kankan sí nàìjíríà. ẹ mi ní ọ̀kọ̀ọ̀kan tó lè bá mi ya nǹkan lọ́wọ́ wọn ṣe mọ̀ pé wọ́n fún mi ní dọ́kúmẹ̀ntì kan pé dọ́kúmẹ̀ntì ilé táwọn bá mi rà wọ́n ní pé dọ́kúmẹ̀ntì ilé táwọn bá mi rà nìyẹn ilé yẹn wọ́n ti wá sọ pé àwọn ta lé yẹn ilé yẹn ò tún sí ń bẹ̀. And then. Uh, arábìnrin tó ń sọ̀rọ̀ yìí she's a medical doctor thirty three years of age she's from ile she based in United States of America màá fi gbogbo police report to file on someone introduced her to Ọ̀jájá kẹwàá wò bóyá gbogbo yín ń bẹ̀rù láti fèsì Ọ̀jájá mi ò fèsì mi ò bẹ̀rù ẹ̀ jẹ́ gbọ́ ẹkú ti sọ ẹni alálẹ̀ tó rán sí mi ó ní mo ṣe ń gbẹ alálẹ̀ sèfù mi ni mo ti wò pé bóun ní ṣe iṣẹ́ ìdí gbogbo wéètì mi láti jẹ <laughs> alálẹ̀ bá kúkú mú mi lẹ́gẹ̀ẹ́ wọn bá kú mẹkẹ wá spidile wá di pé gbogbo aṣọ wa ń fìtì <laughs> alálẹ̀ iṣẹ́ ló ṣe bọ̀bọ̀ o iṣẹ́ ló ṣe bọ̀bọ̀ o. ọba approach ọmọ yìí wípé kó wá invest sí ilé Ifẹ̀ òun dẹ̀ máa bá ara ilé lẹ́kọ̀ọ́ ibi tí ẹ mọ̀ pé àwọn tó bá fẹ́ four one nine náà four one nine yàn wọn kì í lo direct account wọn wúmà tó wá yìí wúmà tó sọ̀rọ̀ yìí lamẹ́ríkà gbogbo akọ́wọ́n ló ti block wu ọmọ tó gba two hundred thousand dollars yìí lọ́wọ́ ẹ̀ nọ́mbà ẹ ti wà lọ́dọ̀ interpol ẹ ti wà lọ́dọ̀ àwọn FBI dó òun sọ níbẹ̀ yẹn wípé olówó béèrè lọ́wọ́ jàjà wípé owó tí ẹni yìí ń sẹ́ndì sínú àkáǹtì òun yìí owó kí ni bí ẹgbọ́n láti bẹ̀rẹ̀ ó ló sọ fún òun wípé òun fẹ́ bá ara lé ni ẹ ká gbọ́ síwájú. àdá bẹ́ẹ̀ ṣe rọ́dà pé ṣe sí káàmù yàn. nǹkan tó dà bẹ́ẹ̀ náà ni ọ̀ but mo kàn fẹ́ ní ìṣòro ó sọ àmọ̀ yín ni ò ṣé ẹ́ lè lẹ́wà ni bẹ́ẹ̀ ni mà. Ah. ṣé mo pé mi ò lè ronú nǹkan bẹ́ẹ̀ yẹn sí kábíyèsí yìí. èmi gan-an ó ṣé mo pé eh, trust ló jẹ́ kí kí n fi máa send owó yẹn pé ó kò lọ. níwájú ọlọ́run àti ènìyàn trust èmi náà fi bá wọn lò tí mo sọ pé òkè pàtó sọ pé àwọn ń retí owó kan Eh, àwọn àwọn ta góòlù kan nǹkan nǹkan àwọn dẹ̀ retí owó sọ àwọn máa dáwó mi padà fún mi wọ́n ní èlò ni two million mo ní two million is something to me lọ́dọ̀ tí ni kò jẹ́ nǹkan kan. ó ní ọ̀gàjá lòun broke òun ti ń ta nǹkan òun woman tí ẹni yẹn tún sanwó fún wọn ló sọ pé káwọn yá wọn ní two million ó lọ́gàjá ò fún òun. Hmm wọn ti dá owó yín padà. níwájú ọlọ́run àtẹ̀yọ̀ two million naira mi wà lọ́wọ́ wọn bí mo ṣe ń sọ̀rọ̀. àtẹ̀mí almost two hundred thousand dollars wọ́n wà. báwo lè ṣe báwo lè ṣe fẹ́ ṣe ní ìṣiṣẹ́ mọ̀ pé ní nàìjíríà gbogbo nǹkan obìnrin kò wà straight forward. torí wọn gbogbo wọn ó mọ gọ́ọ̀mẹ̀ntì ṣẹ́rí tí tó bá lọ jẹ́ tí bá ṣe ń rí ó máa kú bá èèyàn gangan ṣe understand that's why tí mo ṣe ń pè yín. ṣe mọ̀ pé àwọn irs a máa sọ pé nbọlẹ̀ ti rówó pé bàlẹ̀ ṣe sẹ́ǹdì rówó bẹ́ẹ̀ yẹn èmi gan mi ìtẹ̀ ìjọba ìtẹ̀lẹ̀ ẹ̀ bàbá ọmọ sẹ́ǹdì rówó bẹ́ẹ̀ yẹn wọ́n láyé mi mm. mo ti sọ fún ọ pé mi ò tiẹ̀ lè bá irú ẹ̀ mọ́ mm-hmm. torí pàtó ń sẹ́ǹdì owó yẹn sákàǹtì mi mo ní bolo owó ìtì ń wá ó lọ àwọn bá dókítà kan ṣe iṣẹ́ ilé àwọn bá ra ilẹ̀ àwọn ṣùgbọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ní nǹkan tẹ́lẹ̀ táwọn mọ̀ ni pé wà ní California mo dẹ̀ sọ pé ok ni pé ó ní iṣẹ́ àwọn ó lé ọba ṣáà làwọn fẹ́ sàdọ̀ <laughs> ó yà mí lẹ́nu àmì tó jẹ́ pé orí apẹ̀rẹ̀ tí wọ́n jókòó lẹ́yìn ẹ̀ gangan ó kàn ṣọ́ọ̀kì because mi ò lérò pé wọ́n lè ṣubú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé mo mo mọ lédì tí wọ́n fẹ́ tí ó pè ní eh, kí lórúkọ lédì Mariam ẹ̀gbọ́n eh. ẹ̀ ní Amẹ́ríkà níbà ẹ̀gbọ́n ẹ̀ ní níbà yìí wọ́n ti fi àjọ ẹ̀ máa lọ olówó lọ́wọ́ ló ṣe fẹ́ ọmọ yìí olówó lọ́wọ́ ló ti fẹ́ lọ́wọ́. ọmọ yẹn nísìnyí ṣe tó ń fi mú ẹ̀dọ́ rí burúkú eh. ṣe àǹtí kò yẹ kí ọba máa ṣerú ilé yìí náà. kò yẹ kò yẹ ẹjẹ́ ká sọ tó tilẹ̀ tọ́ lọ́rùn kò yẹ kí ọba máa wúrú ìwà báyìí. kò dáa rárá. Ah, kí lèèyàn ń jẹ tí ò yẹ tán kò yẹ kọ́ba máa wúrú ìwà báyìí. ó dùn mí gan-an. tó bá sọ pé àwọn fẹ́ẹ́ fẹ́ nítorí ọlọ́run ẹjọ́ náà fẹ́ o ah. torí irú ìwà báyìí ò dáa rárá kò clean eléyìí ò dáa rárá I'm telling you the truth. ó dáa. Ah ó dùn mí gan-an àní pé gbogbo owó mi ni wọ́n gbà gbogbo ẹ̀ pátá. ẹ má wọrí àtàwọn tó wà lórí tiktok gbogbo wọn máa fúláàgì tó bá ṣe tán gbogbo wọn máa rìpọ́ọ̀tì. ẹ lédè máa rẹ owó tí mo ṣe. àní ìgbà tó bá sọ pé kí bá àwọn ṣe kinní kan kíkan máa ní ebi ọ̀sẹ̀ máa ń tẹ̀ mọ̀ pé amẹ́ríkà máa ń wádìí nǹkan dáadáa ṣá báwo mo ṣe máa ṣe fún nǹkan báyìí àbí mi ò ṣe fún nǹkan báyìí kí nǹkan kó tó di kọ́ńsẹ̀ǹdì owó yẹn wọ́n máa ṣẹ̀ǹdì owó tó kọ́ńsẹ̀ǹdì yẹn ẹ sẹ́ndì twenty thousand ẹ sẹ́ndì nine thousand ẹ eh, six thousand mo dáhùn pé mo ní níbo lówó ìtì wa. ẹ̀hẹ́n rí pé ìmí ìgbà míì twenty five ìgbà míì twenty ìgbà míì fifteen ìgbà míì six. níbo lówó ìtì wa wọn ní ọ̀dọ̀ dókítà kan làwọn ti gbé dókítà yà wọn para àwọn para lẹ̀ ṣe mọ̀ pé bó ṣe jẹ́ ọba many people ṣe mọ̀ pé ó máa ń ní àǹfààní láti ṣe oríṣiríṣi nǹkan ọ̀kan tó máa sọ pé ẹ bó ṣe ṣe nàìjíríà náà and this very ọba ó mọ Tinubu ó mọ gbogbo wọn wọ́n ètò ṣe ń wà bí o báyìí. ó shock me ẹ bá ń fún ẹ wò tó bá sọ pé àwọn fẹ́ fẹ́ nítorí ọlọ́run kò wọ́ tẹ̀. kọ́kọ́ ná owó mi wọ́n láti dá owó mi padà wọn ò dẹ̀ fẹ́ dá padà ṣe mọ̀ pé mo fi rò pé gbogbo náà tí wọ́n ṣì yàn àti ọ̀dọ̀ alákìní kan owó mi náà fi ṣe. olódùmarè. wọn ò dẹ̀ wá fẹ́ fún mi ní credit wọn ṣe mọ̀ wọn ò dẹ̀ fẹ́ fún owó mi padà. ṣe lè rówó yín gbà báyìí ṣe lè lọ sí nàìjíríà ṣá. tí bá tiẹ̀ lọ bẹ̀ kò ń ṣèyẹn ló máa ṣẹ́rí àwọn ará bí tí bá fẹjọ́ wọn sùn mi ò fẹ́ kó ta báyìí because bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀ mọ̀ pa ẹ̀ because ó máa tá a bá yé. ìwádìí ọlọ́run mi mọ nǹkan kan pa ẹ̀ o so ó máa kò rí burúkú bá mi o. because àwọn ọlọ́pàá wọ́n ní pé mo láti kọ kínní wọ́n á gbé wọn wá síbi iṣẹ́ mọ́ orúkọ bẹ́ẹ̀ yẹn so. ṣé mọ̀ pé ẹ bá tó lọ ṣé kò tó ní ṣògùn sí ní báyìí torí orí burúkú èrè màá ni wọ́n. <laughs> òun ni mo ṣe ń tó sọ pé ṣé kò tó ní ṣògùn sí yín báyìí. Ah. <laughs> ọlọ́run máa ju everybody lọ. Mm-hmm. of course eh, nǹkan téèyàn bá ṣe lórí òtítọ́ náà mo mm-hmm. ṣe mọ̀ pé nǹkan táwọn gbójúlé ń bẹ̀ yẹn nìyẹn. Ah. wọ́n lè gbójúlé yẹn àwa gbójúlé ọlọ́run so. ọlọ́run lèmi náà gbójúlé. wọn ò lè máa wọn ò lè máa gba ẹrù lórí èèyàn bẹ́yẹn kán máa fàgbànújẹ́ fún yàn kò dáa kò dáa ṣé àwọn ṣé ṣé àwọn alálẹ̀ máa dúró tì wọ́n pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe yìí ni ṣé àwọn alálẹ̀ àpòrò gbìyànjú ọba yìí ni ṣe ọ̀nà sáà. ẹ̀wọ̀n lédè tó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé ìyẹn tó tún jẹ́ elizabeth adékèkùpẹ́ elizabeth kẹ́mi tọ́pẹ́ àwọn kan sọ lamẹ́ríkà wọ́n lówó lédè yẹn ló tó tún ta mọ́ of course owó wọn ló ń gbanà. ọgá nígbà tó rí pé. òun sọ pé sáwọn ọ̀nà ṣé ojú wọn fọ ni wọn mọ̀ clean clean. èmi tí mo tẹ̀sán pé wọ́n gbá two million ṣì ní ọmọ tí two million yẹn bí pé kò tiẹ̀ bí pé ká sọ pé owó kékeré ló ṣe gbà ẹ̀wọ̀n two hundred thousand. ọ̀wọ́ ńlá náà gbá mi ọ̀ wọn rẹ̀ fẹ́ dá padà. <laughs> tẹ bá pè ṣó dáhùn ṣá. èmi ò kí ń pè wọn à èmi ò kí ń pè wọn. báwo ni wọ́n ṣe communicate. no tẹ́lẹ̀ wọ́n máa ń pè mí and then a máa ń sọ̀rọ̀ ṣe understand uh-huh. but àti ìgbà tí mo ti rí i pé wọ́n gbá mi ni kìnní yẹn bà mí nínú jẹ́ gan wọ́n máa ń pè but mi kì í gbé aago ni because inú ń bí mi gan torí wọ́n máa ń wọ́n á kàn ní kí n má bínú màá ní pé kí n má bínú bí báwo owó mi ń kọ́ ṣé má bínú nìkan ni ó máa mówó padà wá. kí ló wá sọ kí ló wá sọ fún yín pàtàkì sọ pé owó yín kọ́ kí ló sọ fún yín. wọ́n àti láti ẹ̀ wọ́n máa máa fún mi ní déètì tó máa dá padà wọ́n á tún wọ́n á tún ṣe tẹ̀síwájú. ṣé ẹ̀yin ẹ̀ mọ̀ kankan pa gbogbo àwọn owó yẹn ẹ wo àyànníkẹ́ lórúkọ mi àyànníkẹ́ àdùnní mi ò mọ ẹnìtì jésù tí mo bá mọ nǹkan kan nípa ẹ̀ tí mo dẹ̀ ń purọ́ fún yín ẹlẹ́dàá yín jẹ níyà tí má rí bá ti ṣe tí n bá mọ nǹkan tí mo dẹ̀ ń parọ́ pé mo mọ pé mo mọ nǹkan ń pa ẹ̀ ẹlẹ́dàá jẹ níyà. mi ò dẹ̀ fẹ́ kí mi ò fẹ́ kó taba yín that's the problem. ẹ jọ̀ọ́ mo fọ́ lóun bẹ̀ máa tiẹ̀ pé máa pè wọ́n lálẹ́. ẹ bá mi pè wọ́n kẹ bá mi bẹ̀ wọ́n. ẹ kí orúkọ yín ná. ẹ ṣáà sọ fún wọn pé Bísí ok bísí. bẹ́ẹ̀ni wọ́n máa mọ̀ ẹni pé ẹni tí wọ́n ní pé wọ́n bá kọ́ ilé tí wọ́n bá ra lẹ̀ yẹn tí wọ́n máa fowó gba àkáǹtì ṣé wọn mọ̀ mí ni ṣé wọ́n ṣe wọ́n fẹ́ sọ pé àwọn ò mọ̀ ni àbí that would be another level. báwo lè ṣe mọ̀ báwo lè ṣe gẹ́ báwo lè ṣe bọ́ sọ́wọ́ mo fẹ́ èmi náà fẹ́ lọ ṣe investment ní nàìjíríà ni ẹnìkan wá sọ fún mi pé à nítorí pé ọmọ ilé Ifẹ̀ ni mí o pé à àwọn ọba máa ń ní bẹ́ẹ̀ ni mà pé àwọn ọba máa ń ní àwọn àwọn allocation ilẹ̀ à ń pé ọba yẹn ó mọ̀ yàn gan. ṣebí nǹkan tó sọ fún tó sọ fún wa náà nìyẹn ó ní gbogbo locations pé àwọn míì máa wá pa òun gbọ́ àwọn pé àwọn máa ń bá wọn bẹ́ẹ̀tì ilẹ̀ or something like that òun ló ṣe sọ pé àwọn bá yín ṣe àwọn bá yín bẹ́ẹ̀tì ilẹ̀ síbi tó dáa. Mm, nǹkan tó ń sọ fún mi náà nìyẹn bọ̀ kò sílẹ̀. nǹkan tó sọ náà nìyẹn wọ́n ní àwọn bá yín bẹ́ẹ̀tì ilẹ̀ síbi tó dáa pé ọmọdé ìfẹ́ nìyí. Mm-hmm. wọ́n ní bó ṣe ráyè wà pàǹtì mi nìyẹn o ó ní àwọn bá yín bẹ́ẹ̀tì ilẹ̀ síbi tó dáa torí pé ọmọdé ìfẹ́ nìyí. wọ́n ní ó kéè irọ́ ni wọ́n pa àwọn ọ̀gá ìtìlẹ́yìn àwọn kan jẹ owó mi ni kí n tó túmọ̀ wọ́n ti sí ọ̀dájá mọ́ ọ àbí ọ̀dájá mọ́ ọ àbí kí wọ́n pè nìyẹn ọlọ́run i'm telling you pé bóyá owó mi ni wọ́n lò for the most part kìíní yẹn. àníṣe ọmọ mi máa ń sọ mo ní ọmọ mi last born mi gbé báyìí wọ́n ní mọ́mí i stop talking to this guy i need he's a scammer màá ní yóò ṣe wọ́n i'm telling you this mi mi gbọ́dọ̀ sọ fún pé two million naira mi wà lọ́wọ́ ẹ̀. báwo lẹ̀yin ṣe mọ̀ wọ́n. ṣé mọ̀ wọ́n máa ń tàgì mi lórí facebook. ọ̀pọ̀ bí n pé tó jẹ́ ọba aládé kọ̀ọ̀kan èmi náà sẹ́ni wọ́n ti sọ pé wọ́n ti amẹ́ríkà kọ̀ọ̀kan màá sọ pé òtútù eh, bí mo máa ń sìn àwọn funny funny videos tó máa rí there was a day tí police kan tí turkey tó ń chase police yẹn tó ń tí police yẹn náà lé turkey yẹn a lè bẹ̀rẹ̀ sí lórí ìrìn jíjà bó bá ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn o ó dẹ̀ sọ pé àyàn ní kẹ̀kẹ́ kínní kan ẹ̀ẹ́dẹ́gbẹ́ kájọ máa sọ̀rọ̀ kọ̀ọ̀kan mọ́ àwọn ọlọ́kọ̀ pé bí ṣe fẹ́ arákùnrin pé báwo ló ṣe fẹ́ kó máa kó fẹ́ fẹ́ mi. ọ̀hún bẹ́ẹ̀ ni mà ah, ah. mo ń sọ sọ́kàn pé bàbá yẹn mo mọ̀ pé àwọn oníṣèlè èmi náà wọ́n dàwé pé mò ń wá eh, ọ̀rẹ́ mi kan yóò fẹ́ra lẹ̀ sí lẹ́kí wọ́n náà wọ́n lè gẹ́ẹ̀tì ẹni tó ṣé bẹ́ẹ̀ lè bìlífù pé ọba ẹ máa rò pé bolú fẹ́ sá sí. ọba ni nà tó lè sá lọ. máa rò pé ọba lẹ́nu yìí nà ó nílẹ̀ lájà òun ní òun ní ilẹ̀ ní lẹ́kì òun dẹ̀ lè máa tó bá wa tẹ́ẹ̀sì kan. ó hmm. ẹ bá mi pè wọ́n lálẹ́ ìwé òkè bá mi bẹ̀ wọ́n kán owó mi padà owó tó ń gbà lọ́wọ́ mi yẹn wọ́n rí mi rí mi àfẹ́kùn gan-an mo ní ìlọ́wọ́ mi nǹkan tó ní fẹ́ mi. tẹ bá tiẹ̀ sọ fún amẹ́ríkà pé sẹ́mi almost yìí báyìí báyìí lákòókò máa kọ́kọ́ tà sí pé ṣe máa wẹ̀ máa dọ́tọ̀ ó máa mọ̀ pé ẹ̀ṣẹ̀ ah, tó dára. ṣèbí eh, iṣẹ́ tí mò ń ṣe ló ń mówó wá kò ń ṣe ṣe understand kò ń ṣe. ṣé wọ́n sọ pé tẹ tó san owó kan fún ara rẹ̀ sí kan. náà mo ti sọ ọgbà owó yẹn náà ṣe ní mo ti sọ ìyẹn kì í ṣe kíní ìlú problem ni pé owó tí wọ́n jí lọ́wọ́ mi ṣe understand. àgbọ́yé àgbọ́yé àgbọ́yé. ìjọba mọbi tí wọ́n ti wà náà kò ń ṣe àṣeyọpẹ́ wọ́n mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe ló mú wá ìyẹn ò kì í ṣe kíní òótọ́ dẹ̀rù ṣá. so gbogbo owó ṣe mọ̀ pé nílùú yìí bí gbogbo owó ṣe ń wọ àkáǹtì èèyàn bó ṣe ń jáde wọ́n mọ gbogbo ẹ̀ wọ́n mọ̀ sí so èèyàn lè ṣe rádaràda kókò ṣe ẹ̀. ṣé mo gbà tí àwọn báńkì ti ẹ̀kọ́ kíní kan pé kí n má máa gba àwọn kan ń lo àkáǹtì mi kékeré wọn máa gbọ́ àtìgbà yẹn mo sọ pé mi ò lè gbowó sàkáǹtì mi mọ́. ọba rẹ̀ nǹkan bíi láti ààrẹ ilé àbí ó ti pẹ́ tó ti sẹ́ǹdì owó sákàǹtì mi ni wọ́n sọ pé wọ́n sọ pé mi ò lè wá wẹ́wẹ́ ẹlẹ́rù ẹ̀. ẹ̀záàkì ìgbà ìbówó ṣe wọlé ló ṣe mọ̀. ó yẹ ní mm-hmm. kẹ kò sí pọ́blẹ́mù òun ṣàròbó owó yẹn tọwọ́ ẹnìkan bò ń bá ṣiṣẹ́ ilé mo nílò kẹ́kẹ́ nìyẹn máa sẹ́ǹdì owó yẹn sí kẹ fúrú eh, láti ibi tó wù yẹn ti kó máa lo àkáǹtì tiwọn ẹ̀yin ẹ má ẹ má jẹ́ kówó gba àkáǹtì yín mọ́ o because ẹ̀yin náà máa gbé. èmi kè tipẹ́tipẹ́ èmi mm-hmm. because ẹ̀yin ni orúkọ yín wà ń bẹ̀ so ẹni yẹn gangan náà máa gbé She understand that's why tí mo ṣe mo mọ̀ pé bóyá ẹ mọ̀ sí that's why tí mo ṣe pè yín because tí máa ká ní mo lọ report lẹ́nìí ẹ̀yin náà máa wá gbé because ẹ̀yin lẹ wà ní Amẹ́ríkà and ẹ̀yin lówó wọnú kíní ẹ̀hìn mi ilẹ̀ fẹ́. I read this particular voice each time they n play or ọ̀jàjà máa ń flag ẹ even to dey send mo gbé lọ YouTube ó flag ẹ mo gbà padà lórí YouTube kò fẹ́ play kíní bó ṣe flag ẹ ni mò ń rí pop up tó pop in níbí báyìí. ìyẹn kọ́ la fẹ́ wá treat lẹ́yìn mo ti kó àwọn evidence mo ti fi hàn yín tí gẹ̀yẹ́ send this mi ibi tó ti sọ pé òun ti háyà attorney to send the àwọn letters everything So, yìí eh, but uh, we need a consent to show the letter ẹ mọ̀ bọ́n ṣe kọ́ máa ẹ̀kọ́ máa lọ bíráìbù attorney yẹn tó máa rí orúkọ ẹ̀ tó máa ṣòro lẹ́tà ẹjọ́ báwo ni kéèsì ṣe papọ̀ mọ́ ti Elégùṣì. ọba dàda ọba dàda ṣé ká gbé ti oko olóko tó gbà táwọn arúgbó yẹn ń sun ẹkún. àwọn ọmọ Nàìjíríà ò lè wá gbéṣẹ́ yìí fún ẹ àbíkú wọn ò lè gbé fún ẹ torí tó máa jẹ ó dẹ̀ gbowó yẹn tí tí tí wọ́n ti sọ́ọ̀bù fún ẹ ó lulẹ̀ yìí náà ni lululẹ̀ yìí ni nǹkan ó ń lulẹ̀ ní ní gbogbo ọ̀nà o ò ní lé nàìjíríà o ò ní nílùú òyìnbó o ò ní mọ́tò nàìjíríà o ò ní nílùú òyìnbó pẹ̀lú bó ṣe ń gbà náà ó wá ń sọ wípé wàsíù àyìndé ó mẹ́nu kàn oníṣègbè oníṣí elégùsì ẹ rántí pé ọ̀rẹ́ lòun àti wàsíù àyìndé kí ló ti wàsíù àyìndé ò ṣe kọrin tó má jọ rẹ̀ wípé ọ̀rẹ́ mi ọba mi Elégùṣì o kò máa fún yàn lóyún kílé tí ò fi jà fún alò lórí burúkú ni gbogbo yín kílé tí wàásù tó wà ń fẹ́ pé kọ́nà tí o ṣé owó Elégùṣì kìí kó ná fún Wàsíù ni ó ní ọ̀rẹ́ lòun àti Wàsíù ó ní wáìtì wọ́n fi gbé iṣẹ́ yẹn wá bá mi rántí pé wọn ò gbé iṣẹ́ yẹn wá bá mi wọ́n rí tí mo ti ń sọ̀rọ̀ iṣẹ́ yẹn láti two Sundays wọ́n dẹ́ pa dẹ́pẹ̀ mi ó dúpẹ́ of course ṣe máa defend àwọn èèyàn of course wọ́n máa pè mí wọ́n máa dúpẹ́ without their permission mo ti ń ṣiṣẹ́ yẹn ó wá ní ẹ̀jẹ̀ mọ̀ pé ẹ sábàdù kórìíra wàsíù bí ò kórìíra wàsíù tó bá nà là ń sọ wọ́n ní àyànkúnlé ó bá yé rẹ̀ jẹ́ bó mo ṣe bú wàsíù ọ̀rọ̀ yìí ò jọra wọn ẹ má pòjò láìnà gbogbo yìí wá ń pèsè ọdún àbíkú ẹ kábíyèsí ẹ tẹ́jú ẹ sábọ̀dù bá kọ̀tínú iṣẹ́ yẹn ẹ máa rí gbogbo fake profile alala ńláńlá sórí yín ni gbogbo àwọn yẹn ṣe fake profile hundred kò ṣe nǹkan kan but kẹ́nà tí wọ́n máa ń track IP tí ọ̀rọ̀ bá délé ẹjọ́ wọ́n máa ń track IP adájọ́ máa ń ní kọ́ńtrákì IP. ẹni èmi bí mo ṣe wà yìí o ọmọ èkó ni mí o ẹ̀yin èkó ń bínú inú yẹn ló máa bí yín pa ṣọpọnà ló máa pa yín wà láì ọba elégùsì náà kò lè short me up ẹ ya wèrè ni i'm treating what is on board. A case that is trending, what does that got to do with the palace? Mọ̀ ẹ̀pọ̀ lórí burúkú ẹ fi òbò, o ní palace, o lọ fowó ṣe é. Wọ́n lù ẹ̀ ń jìbìtì ara, wọ́n lù ẹ̀ ń jìbìtì ẹ̀mí. Báwo lo ṣe máa rò pé mo ní láti gbowó kí n tó ṣiṣẹ́? ó lé mi fẹ́ fi kéèsì yẹn boost glory mi why glory mi ẹ so fún mi ta ni wọ́n celebrate nàìjíríà yín yẹn tó ẹ social media glory mi wa ń bẹ̀ ó intact glory mi fẹ́ wà intact pa ni. níjà kan ó ṣe báyìí tí n bá ṣe lọ ọmọ ọlọ́pàá wá oya wèrè ni nígbà mo ṣiṣẹ́ kini ni wọ́n ti ń pè é ṣé nígbà mo ṣiṣẹ́ nígbà tó scam àwọn èèyàn ṣé kò gbé mi lọ ilé ẹjọ́ ni ṣé ó win ni ó ń sunkún ilé ẹjọ́ ni òun àtà sáǹsì mẹ́ta ló gbà òyìnbó wípé àwọn lùsọ owó bàtí wọn ti ní kí máa lọ àwọn adájọ́ ní kò sọ nǹkan kan pẹ̀lú evidence tó ń rí I work with an evidence mo ṣe ń bi yín léèrè pé ẹgbẹ́ evidence ibi tí ọba ti dó wù mí jáde tó fi deserve, gbogbo ìpè tẹ́ ń ṣẹ́ fún un bí kò sí ẹni tí ọba yín bá dè tọ́ lọ rí ti búlì ni kí ló gbé mi lọ ilé ẹjọ́ fún. ẹ wá ní pé ẹ ó yẹ kó lọ báwọn pé ẹ newspaper ṣé newspaper fẹ́ sọ̀rọ̀ ni wàhálà voice mi rìn ju ti newspaper lọ. it's not ẹ gbàgbé viewers ṣé torí tí wàá jẹ́ ọ̀rẹ́ Wàsíù kílé tí Wàsíù ìbòye Wàsíù ń kọrin lójoojúmọ́ tí Wàsíù òṣèlú ọkọrin wípé ọbẹ̀ Elégùṣì mi o kò máa fẹ́ wù mí o kò máa fẹ́ wù mí o. so ẹ wọ́n ẹ fẹ́ kí bàbá yẹn kó kú in silence kẹ́ ẹ búlí ẹ̀ kó dẹ̀ kú in silence kò jọ kò ní right yẹ kí n tètè sọ Elégùṣì wọ gbọ́ngbọ́n o ò ní right to stop any blogger it's my platform it's my credit. I use my mouth. I can talk about anything that is wrong. Bukky Jesse, ó máa lu ẹ̀wọ̀n. Torí pa ọmọ níjogún ilé níjogún ilé o, àkìtàn níjogún ọkọ̀ èèyàn bá kó jọ. Ọmọ níjogún ilé níjogún ilé o, àkìtàn níjogún ọkọ̀ èèyàn bá kó jọ. Àwọn tiẹ̀ máa ń dẹ́rù bàyìn. Torí pé ilé tẹ̀rí yẹn, Ọlọ́run ló kọ fún ni ká ìwọ́n tó kó àjọ mọ̀wulẹ̀ bàjọ́ sòfò akájọra fún ẹran kó bá dọ́wọ́ ẹ owó tó nǹkan wọ́n bá wá fowó tó nǹkan ọ̀hún náà wọ́n gbọ́dọ̀ fowó tó nǹkan níbi tó nítumọ̀ tó lápẹẹrẹ tó lọ́jọ́ iwájú náà. PS homes and properties ló ní. kí ló ń dúró wò nígbà tó rí ibi tó fọkàn balẹ̀ láti ralẹ̀. kí ló ń dúró wò nígbà tó rí àyè tó gbẹnu ní títì láti ralẹ̀. kí ló ń dúró wò nígbà tó rí ilẹ̀ tó pààlà pẹ̀lú Newtown Estate ìlú tuntun. kí ló ń dúró wò tó lè tètè ralẹ̀ ńbẹ. ilẹ̀ tínáàdù rẹ̀ kò ju ìṣẹ́jú márùn-ún lọ sí Colorado University Ìbàdàn yọ̀rò bọ́ọ̀ralẹ̀ kọ́lé tàbí ralẹ̀ kọ́lé iṣẹ́ àròyé àrílẹ̀ rà níbi tó fọkàn balẹ̀ ti dópin Green City Estate bó ṣe residential bó bó commercial ó wà ń bẹ̀ residential five hundred thousand commercial one point eight million green city estate ìṣẹ́jú mẹ́jọ níbẹ̀ sí railway station and the new inland dry port Eighteen minute drive sí university of ibadan thirty minute drive sí ọjọ́ nìbàdàn níbẹ̀ yẹ bẹ̀ wò rẹ̀ ń bẹ̀ wò wàyíká bẹ̀ wò kówólé kọ́lé ìrọ̀ ní green city estate telephone zero zero eight two two one two one three zero tàbí zero zero five three three zero nine four eight zero email psownsproperty dot com ralẹ̀ fọkànbalẹ̀ kọ́lé pẹ̀lú fọkànbalẹ̀. Abiku ó tún sọ̀rọ̀ kan ó ní ọba Elégùṣì ṣe mọ̀ pé ọ̀rẹ́ rẹ̀ lẹ́yìn àti ọba ọ̀jàjá kò yẹ kẹ́ lọ bá ẹ sábọ̀rọ̀ kí ni tí ọ̀jàjá náà ṣe jáde torí ọ̀jàjá gbogbo tó wà lórí social media ó ṣe fracas dànù kí ni tí ò jáde kí ni tí wọ́n fi jáde nígbà tí ọ̀jàjá tó gbìjà rẹ̀ àlè lérí ibú nìwọ ọmọ yìí lérí ibú tó lérí burúkú tí ò lè ṣoríire láyé tí ò rọmọ tọ́ tí kan nínú àwọn ọmọ àwọn ọmọ ẹ̀ tó ń jalè kiri tó ń gbọ́bẹ̀ kiri skul tí kéèsì yẹn wà ní kóòtù ní UK ọmọ ẹ̀ ọkùnrin téyí obìnrin ń ṣe aṣẹ́wó ní ní Craig Bakery kí ló tí wọ́n fi jà fún ọjàjà kí ló dé tí ṣọ̀pẹ́ ìwọ ìní ìṣẹ́ ọlọ́mọ ìkémi èmi gan ni ọlọ́mọ ìjẹ́ káṣà ṣe dànù aṣáà ti gbẹ́ nínú tí mo play lẹ́ẹ̀kan tó ni wọ́n sanwó fún ọ ipò ò méjì pọ̀ ò lè olórí kó tún gbowó ọ̀fẹ́ lèmi ń sọ gbogbo kínní ó rí i pé wọ́n tún fún mínísítà wọ́n tún takú wọ́n kàn lánú lẹ̀ ní wọ́n fún mínísítà wọ́n fún mi kọ́lọ́ mẹ́jẹ ń jìyà gbé ọ̀fà áfíríkà ọlọ́mọ èkí tèmi kó dòfo lọ́nà méjì èyí sáà mi ò rí gbà mi ì rí gúdàgbà ṣé wọ́n máa kúnlẹ̀ kan tó fún mi ni kí mo ṣe ṣóyà tẹ̀ seven thousand star tí ò wọ seventy euro ẹ́ odidi èmi màmá náà máa fìyà. <laughs> kí ló dé tí wọ́n ń gbéga MC Olúọmọ kí ló tó ń gbéga wọn Esabod ní every right i'm an original blogger certified blogger registered blogger in Ireland mo ń san táàkì èmi ò mọ̀ pé jẹ́jẹ́ yín èèyàn ṣé mo burú ni kílé tí gbogbo yín sáré jáde táyà yín já lọ́lórí burúkú wèrè agbálá yẹn tírẹ́nì ní Germany ẹ̀ má dárúkọ ẹ yẹ tó ń dọ̀la ó dàgbà ó ṣoríire ò ní kú mo wéèkì wọn fún star ni star náà ni nígbà tó bò fún mi lówó ṣe ọ̀tún ní fún mi ní star so ẹ̀yin ọmọ èkó ìnáwó mo ti mọ̀ pé ẹ̀yin ọmọ èkó ẹ̀ lówó ṣàkárá lẹ́ni ṣàkárá Yétúndé God bless you again ṣàkárá lẹ́ni ìwọ máa sọ̀rọ̀ lọ́fẹ̀ẹ́ ni mi á gba monetization ni Kayantolo ẹgbẹ̀rún Samuel mò ń bi ẹ́ léèrè kí ló fẹ́ sọ nípa voice note yìí ìtòfin ṣé ká wá sọ pé ọ̀gágá ló rán wọ náà jẹ́ ń padà sórí voice note yẹn ta ló rán ìwọ láti ṣe n tó ṣe ó kórìíra Elégùṣì gan ó kórìíra ẹ̀ gan ká ló fáìn ní ṣèbí ìbàbẹ ọba ọba olúfúnkẹ́ abdulai ọkọ mi god bless you for spending money on me every time. kí ló bá ìṣe fún ẹ tó dojúlé. èyí gbé mi ní ṣá èyí gbé mi mo gé tara mi. ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin ayẹyẹ tó tó god bless you jàre ẹ̀yin obìnrin ara mi gbọ̀n ẹ̀yin obìnrin ẹ líbù fáwọn ọmọ yín ẹ líbù fara yín ẹ líbù fáwọn ọmọ yín àtàrà yín ẹ rí ọlábàjì god bless you olórí ṣèkìtì kú eléyìí kú dóró ni kéèyàn máa ẹ wò bó ń ṣe rí young couple. women live for yourself live for yourself ah bad news yìí ah lè gbọ́ ó ti pọ̀ jù ikú dóró ọmọ mẹ́ta olórí sekinat adunade god bless you ọmọ mẹ́ta ọmọ mẹ́ta Aboli adi So, yẹn máa ń béèrè fún star ni ọmọ mẹ́ta ẹ ṣe o ẹ̀yìn ṣàṣe tí o. ẹ̀yin obìnrin èyí tó bá ṣe ń gbé nínú yín ẹ̀ẹ́dẹ̀ líbù fáwọn ọmọ yín ẹ̀ẹ́dẹ̀ ro tàwọn ọmọ yín ẹ̀ẹ́dẹ̀ ló tàwọn ọmọ yín kẹ́rù kẹ́rù tàwọn ọmọ yín ẹ wo nǹkan tẹ bá máa wọ̀ wáyé bàbá fi bọ́ yín ó bẹ́ tàbí kẹ́ lọ ṣèdí lọ ẹ má ṣèdí ẹ má ṣèkùn ẹ̀wù yín kó má bàa di tẹ̀ni ẹlẹ́ni gbogbo gàràgàrà yín kó má lọ àti pẹ́lòmí ló máa bá yín jókòó máa táwọn ọmọ yín ẹ ṣàkódọ́dọ́ ogbó ẹ olórí Ṣẹ̀kí Elégùṣì ti jáde láyé ó ti jáde láyé ìròyìn láti inú pálásì láti inú pọ́tù ah, ikú dóró ikú ṣèkà olórí láti Elégùṣì just like that. Just like that. Just like that. Just like that. Just like that. Just like that. <laughs> I'm telling you. Ẹni tí ó kú. Ẹ lọ ṣe dí mọ́. Ṣé ká lọ jàjà lórí ọ̀wọ́ náà báyìí? Ẹ má ṣe kùn mọ́ ẹgbà fọ́lọ́ǹbọ́lọ́ǹ bá ṣe dáa yín. Ìgbà fọ́lọ́ǹ ní sí mi. Ìgbà ní sí mi. Ìgbà ní sí Ẹ má fara wé ara. Àfáwọn kan látọ̀run àfáwọn ah, mi eléyìí ah, ara mi ń gbọ́. ṣé ti rí kéèyàn jẹ́ ìjókòó kó dẹ̀ wíṣì ikú lórí èèyàn. ọmọ wa London Tọ́pẹ́ Diamond tó fine ọmọ alálùbáríkà tó fi ọmọ kékeré lẹ̀ mm-hmm. síbẹ̀síbẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀dáwọ̀ kí ni ìdúró ọgbẹrẹ ẹdáwọ ẹdúró olówó ẹ ní ìwọ tẹyí ń dùn lásán tó òwò ṣe. ẹ máa ṣọpdéètì pé ẹ sínú gẹ́ǹgì ẹ bá wọn ṣe sẹ́ẹ̀ ẹ ṣe yá àwọn yín dalẹ̀ ẹ dúró ṣe yá àwọn ọmọ yín dalẹ̀ ẹ ṣe yá àwọn ọmọ yín dalẹ̀ ah. ẹ bèrè lọ́wọ́ tá láti tolo pé ta ló ràn ní èyí tó ṣe nítorí pé kí ni ó fẹ́ penetrate sí ọ̀dọ̀ ọba Elégùṣì à ń sọmọ ọba wàláì tán bá gbé wá lọ́la pé Elégùṣì gba wọn máa ṣiṣẹ́ ò ní láti sọ fún Elégùṣì pé sábọ́ọ̀dù ó bù yín lọ́la wàláì iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lèmi olóòótọ́ àdúgbò ni wọ́n pè mí tó ṣe yà lèmi mi ní ojú èèyàn kí n tó jẹun mo ń pé ta ṣe níṣe o máa tún sunkún ni o ò ní good antecedent o shut your dirty mouth ọbẹ̀ elérímọ̀ tí máa wo YouTube mi wà bẹ́ẹ̀ ọba ẹ̀rìmà ó nítorí pé ó sọ fún ó nítorí pé ó sọ fún ọjàjá pé kò lè fẹ́ ó kò máa sí èbúté òbu ọba ẹ̀rìmà tó wà níbi sádàmù méjèèjì ọ̀pọ̀lọpọ̀ tó wà méjèèjì. wait a minute. ilé ẹ̀bù olójú òwò ọmọ òfò. gbogbo àgbáyé ni wọ́n ti mọ̀ tí wọ́n sì ròyìn pé iléeṣẹ́ house of freedom body care ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nípa ká tún jọra láìsí kúdẹ̀kúdẹ̀. àwọn tó níbẹ̀ ni wọ́n ròyìn professional care and touch tí iléeṣẹ́ house of freedom body care fún àwọn customers. jákèjádò àgbáyé ni gbogbo àwọn èèyàn ti máa wá fún ìtọ́jú ara wọn ní iléeṣẹ́ house of freedom body care pàápàá jùlọ fún gbogbo àwọn ti diaspora tó fẹ́ wá ṣe christmas àti new year ní nàìjíríà tí ọ̀pọ̀lọpọ̀ wọn ò sì ráyè tọ́jú ara wọn ní òkè òkun house of freedom body care ló máa bá yín ṣe gbogbo ìtọ́jú ara yín pátápátá ara yín sì máa dàbí tọmọ tuntun ní kétété bá ti ń kúnlẹ̀ sínú èkó àyè àti gbẹ̀rù yín sí náà sì tún wà nílé iṣẹ́ house of freedom body care àwọn ti diaspora ò lè má yà sí ilé iṣẹ́ house body care ní kété tí wọ́n bá ti ń kúnlẹ̀ sílùú èkó oríṣiríṣi skin care ló wà nílé iṣẹ́ house body care talking combo customized combo moroccan combo glowing skin renew talking combo feeders Swedish massage, relaxation massage, anti-aging facials, hydra facials, oxygen facials, vampire facial, body scrub, whitening and Moroccan body scrub, pedicure, manicure, teeth whitening, skin tag removal, pimples removal, spot and stone ball removal. Fídíà bá ni wọ́n ti ṣètò sílẹ̀ fún gbogbo ẹni tó fẹ́ jẹ ìgbádùn àsìkò. Ọ̀fẹ́ ni ọtí tó tutù tí wọ́n sì máa fún gbogbo ẹni tó wá fún ìtọ́jú ara wọn. Èyíkéyìí ọtí tẹ́ ẹ bá fẹ́ ni wọ́n máa fi ṣe ìtọ́jú yín lásìkò tẹ́ ẹ bá wà ní iléeṣẹ́ House of Frida Body Care. Frida Kitchen ń gbẹ̀yìn fún gbogbo ẹni ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ oúnjẹ àsìkò kò sí oúnjẹ tó bá ìgbà mú tẹ́ ẹ̀ ní rí nílé iṣẹ́ Frida Kitchen oh yes what are you waiting for for your body care spa dining and wining stop and shop at house of Frida body care located at one one six stroke fifty eight Akinlele road Surulere Lagos and at VIP lodge where you can relax one one six Akinlele road Surulere Lagos contact plus two three four eight zero three seven zero one eight. 772 or plus 234-808-697-9437. Also, plus 234-703-6493-053. Instagram, House of Freedom Body Care or oh. House of Freedom Skin Care. Fún gbogbo àwọn ìtọ́jú tí ò lè jábá kan nú. House Body Care ní kẹ́ ẹ̀yà sí ẹgbà bẹ́ẹ̀. Tẹ̀ bá ń gbọ́ tó bá fẹ́ dúdú kò jádú máa dán bí ìkóró òṣìn House of Freedom ni tó bá rí fẹ́ dàbí òyìnbó aṣọ fèrè ni èmi ò ní pimples o tálántolo onísun ẹ̀jẹ̀ mo máa ń sọ fún ẹ pé ọ̀rọ̀ ẹ ò ta lórí social media yìí àwọn onídọ̀tí làwọn tó ń tẹ̀lé ẹ. ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ní BBC ti pé èmi alára àga àga ìfún interview àmọye newspaper tó máa ń interview ni ó ń ṣe blọ́gà aṣẹ́wó ni ẹ́ nàbì ni ẹ́ olè ni ẹ́ oníjẹkújẹ ni ẹ́ ọ́bì ọ̀gágá ò fẹ́ ó kàn dòwe ìrìṣìírí wa ń sìn kan kọ́ládé ṣe mẹ́gbẹ́ voice note kọ́ládé jáde voice note kún bí gbogbo ìgbà tó ní ọba ló ń rìn pé kẹ́ wá fọ́ ilé mi nígbà tẹ́ wá fọ́ ilé mi kó tó pé mo kó gbogbo security inú òbò mi gan security wà mẹ́nu mọ́tò ìgbọ̀n kámẹ́rà wà ń orí ẹ burú ni ṣé ẹ rò pé ẹ lè tẹ́tí mi pẹ̀lú ilé ẹjọ́ àwọn tó gbé mi lọ sí ilé ẹjọ́ wọn ò ń ṣe olóòórùn àwọn billionaire ní ìtàn lórúkọ newspaper nígbà wọn gbé mi lọ ilé ẹjọ́ gbogbo newspaper all over the world ló cover America cover ẹ lọ wò lórí Google UK cover a monarchy èmi ẹrù gẹ̀gẹ̀ ìyá ńláńlá olórí burúkú ilẹ̀ga immigrant ìgbà mo bi ẹ́ léèrè ìbéèrè kan ní àbíkú ó ní wá ìtọ́ pé mi mo fẹ́ ga eh, Fọláṣadé Johnson God bless you ó ní wá ìtọ́ fi jẹ́ pé ẹ́sà bọ́ọ̀dù ló fẹ́ ṣe voice yìí kí ló ti wò ṣe voice ẹ̀ ìwọ tó tẹ kó tẹ wá wò pé gẹ́n compensate ọba yìí ó yẹ pé mo ti níṣẹ́ kìnnà tó ti kú gẹ́n gà fún kí ló tó fi gà fún. ó wá sọ pé kó lọ flag gbogbo péèjì mi I'm so fucking what ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbé péjì mi lọ ni. báwo èèyàn ò bá rí mi láàrin ọjọ́ mẹ́ta facebook ẹ̀yin gan máa wà bọ́ bí mi ìbá jáde abídèmí ògùnfẹ̀yìntì dọ́tà mi nu lamẹ́ríkà dọ́tà mi nu very beautiful my girl thank you for the kini. Eh? tí n bá ṣí péjì tuntun lé ní tẹ́ bá ti ẹ̀ gbé gbogbo ẹ̀ lẹ́wọ̀n wọ́n máa màá kọ́kọ́ sápamọ́ fọ́sẹ̀ kan màá jẹ́ kẹ́tẹ́ kọ́kọ́ ní depression èmi ní depression kìlà yín kò dẹ̀ sí tó yọ yín lẹ́nu jealousy mo ní àdàbí tí máa fi èèyàn ní two thousand nine eleven tí mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ àfi tí n bá fẹ́ yàn gòkè àfi tí n bá júwe fún ara wájú tí mo bá wa mẹ́ta là ń sọ̀rọ̀ ipe àǹtí mi o ọ̀gá mi o àti ò tó ń tó mi lọ́gẹ́ orí ojúbà àwọn kí n tó kán lẹ̀kùn two thousand and eleven ẹ̀yìn tẹ̀mí mọ́lẹ́gùn ẹ̀ lè gùn kẹ́ ẹ̀ lè kú olùdúkan náà bómi kí ìlógó rẹ nì bómi kí ìlógó rẹ nì ó wá sọ talantology <laughs> òdìṣẹ́ lọ́wọ́ ah, oní gold hundred thousand pound àbúwèrè ni ẹ ni àwọn crafted tó ń lò ìwọ tó ò láṣọ lọ́rùn ìwọ fẹ́ lọ sóyí e, orí pé Ifẹ̀ ò gbà ọ́ ó wá ròyìn pé ibi tó kù ni pé ọ̀dọ̀ Elégùṣì ṣé ó tiẹ̀ pọ́síbù kí ẹni kí Elégùṣì kó lọ ṣe chat aló lórí burúkú ọmọ ní ẹ̀wọ̀n tálántolo yìí ó lè tì mí lẹ́yìn tó jí twenty pound. orogún bàbá dáre ó ní kí Elégùṣì kó ṣe disclaimer kéèké má dà sọ́rọ̀ wọn lùkúlùkù ló máa jẹnu ẹ̀ fún mobile app ọ̀pọ̀ sọ mi pé kí n mọ́ sọ̀rọ̀ àbí ni ẹ ni ṣé mo sáyìn ni ṣé mo sáyìn ni contract pẹ̀lú wọn ni. ẹ tó bá fún yàn lówó lè lè sọ mi pé ó ti tó màmá ẹ máa mówó yẹn lọ màmá kò wọ́n san owó iṣẹ́ ni tí mò ń ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ wàláì àjọlẹ̀ ni ọlọ́run àjọ máa àjọ máa lẹ̀pọ̀ náà ni ṣé mi lè mi fẹ́ joyè ni at least.